ga o ẹ ti ẹ̀bùn agbó rárá tẹ́lẹ̀. àdùkẹ́ àmójúbà lórí yẹn hmm, bí èèyàn bá ń gun ẹṣin nú mi báyìí kò ní kọsẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìdùnnú ni ah, ah, ìjọ wo la ti rí i ah. àdúpẹ́ o olúwa ṣeun. sọ bribe sì ti ní bí àṣà àwọn eléèwò. àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ olúwa ṣeun tó bá a mú lọ láyọ̀ tó mú padà wálé láyọ̀ olúwa ṣe o. ẹ káàárọ̀ sọ̀rọ̀. <laughs> fẹ́mi fẹ́bó àfẹ́bó ẹ̀káàbọ̀ àfẹ́bó tọ́jú àfẹ́bó ọwọ́ ẹ̀ ló tutù yìí. ọmọ ìṣọ́kò yìí. ọwọ́ ẹ̀ tún yìí tutù di wòye. ọmọ ìṣọ́kò yìí. ọmọ ajá fún wọn lóde ìwòran adúpẹ́ ojú tó tún rójú adúpẹ́ ẹ̀mí tó tún rí ẹ̀mí ẹ̀ ó káàbọ̀ sílẹ̀ ọlọ́ra. àbẹ́ẹ̀rí ojú ló mọ̀ pẹ́ sí ìpàdé òjìnà mọ́ àṣé kọ̀lọ̀kọ̀lọ̀ tó pàdé òkú ah, bó pẹ́ bóyá òun àtàládì ẹ̀ wọ́n ó fojú kanra wọn ìjọ náà ní bí àná yìí tọmọ yìí ń lọ tí gbogbo wa ń fàdúrà tì tá a ní yọ lọ rí yọ bọ̀ rí àwa dúpẹ́ fọlọ́n ọ lọ rí o tún wá bọ̀ rí àní yọ kẹrù yọ kẹrù bọ̀ ọ kẹrù ó sì kẹrù bọ̀ láì so lórin olórin lèmi pé olórin lèmi ò pé máa kẹrù bọ̀ látọ̀ òun àwa arúgbó fáyọ̀mọ́ o àfi ká dúpẹ́ lọ́tọ̀ mo dúpẹ́ lọ́wọ́ elédùnmarè tó jẹ́ kémi àti ọmọ mi ká tó fi ojú kan gan ní ara wa ah, ah, ah. ọ̀rọ̀ mi tọ́ pé ó jọpẹ́ lọ ẹ wá wo nǹkan ṣẹ́rí ní agbára lọ́wọ́ ọlọ́run irú oore báyìí kò ní wọn lọ́ọ̀dẹ̀ wọn. àmín àmín àmín àmín àmín àmín. àbọ̀ wàá ọwọ́ akùnkìnrin kan ibi a ti ń sọdún ibẹ̀ náà la ti ń sọdún kálá wa tẹlifóònù tó ọlọ́ba mú bọ̀ ńkọ́. wo fẹ́mi ètò tèmi kò bá mi ṣe o nítorí tá a bá ń gbọ́ gbègbègbè tẹ́yìn ò tètè gbé wọ́n lè lọ gbé sẹ́yìn kìló olúwẹ̀ o. Ah! kí làwọn ará bí ń sọ tí ò dùn létí tí ò dùn lẹ́nu yìí kí lẹ̀ ń sọ wọ̀nyí kí lẹ̀ ń gbé ọ̀rọ̀ iná ẹ wo ẹni tí ò rí bí àwọn gan ń wẹ̀ wo abọ̀nà kábọ̀ tó ní ajíbọ́nà bàbá àwọn ẹ wo àwọn mọ̀lẹ́bí tí wọn ò tiẹ̀ fìbí kọ́kọ́ wúlò rárá àti ṣe ètò tí sílẹ̀ ní rẹpẹtẹ kábọ̀ tó ní ẹ̀yìn ládùúrú ìgbìyànjú yín gbà tọmọ yín lọ sílùú èbò ẹ gbàgbé ẹ wo ètò yín báyìí ni lódìndí ẹ lọ fira yín lọ́kàn balẹ̀ ẹrù ń bọ̀ ẹyì ẹ wo ẹ máa jẹ ẹ máa mu ẹrù ń bọ̀ sẹ kí ni mo wí. ẹlẹ́rù kúnlé. ní rẹpẹtẹ. ọpẹ́ ní fọlọ́hún. ẹ jọ kí n rí yín. àbẹ́ẹ̀rẹ̀. Ah. Ah mo ṣẹ̀ṣẹ̀ wá gba ọ̀rọ̀ àwọn àgbàlagbà ni. wípé. wọ́n ní ayé tẹ́sán ọ̀jẹ́. ìrù díẹ̀ tó bá ní sùúrù yóò mọ̀ jẹ́ ń bẹ̀. bẹ́ẹ̀ni èmi lẹ ṣí òun ni ìrù díẹ̀ àmọ́ àtẹ̀ṣe àti ìrù díẹ̀ ni ó jọ jẹ. ẹ bọ̀dà. <laughs> ọ̀gá o àbẹ́rẹ́ rí nǹkan báyìí. tó àdúgbò hmm? bẹ́gbọ́n mi ti jìyà tó lórí ọmọ yìí ọlọ́run pàpà wàá tún díyà fún ẹ. díyà lóde yóò díyà lóde tá a fura yóò ọlọ́run ò ní pani lórí kó má fi rògbòn dípò ẹ̀ mm. bí ẹnìkan mi òkè ọ̀hún. Mm. Mm. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ wo ìwọ náà ọlọ ìlú èbò torí ìlú èbò pé irú kúrò èbò tó tọ a lè sọ bí ó kúnjù ní bọ́ọ̀rùn ní bílù èbò ṣùgbọ́n wọn náà ó dé tiẹ̀. a dé bẹ̀ lágbára rẹ àmọ́ gbogbo ìwà tó ń wù ń bì ó máa lọlẹ̀ kì í ṣe nǹkan tó ń wù ń nìyẹn ó ti gbá lẹ́yìn fẹ́mi. dábì gbogbo àwọn ìlérí tẹ̀ ṣe fáwọn family yẹn i mean it's ó tún pọ̀ jù it's too much. kí ló pọ̀ jù lọ dá mi lóhùn gbọ́ ṣé ìwọ ò mọ̀ wípé ibi tí ọ̀kanjú àyàn bá sọ sí ibẹ̀ ló ti ń kà ní. ládùúgbò gbogbo ẹrù tó ló wà lójú omi tó ń bọ̀ fún wa yìí gbọ́ ṣàfẹ́ ta ni. but we a lè fi gbogbo ẹ̀ tọrọ náà Ah, fẹ́mi mélòó lọ̀kanjú àwa fẹ́ lá nínú ọ̀pọ̀ iyọ̀ kọ̀ńténà márùn-ún tó sì kún fẹ́rù bámú ní ìtò nǹkó bọ̀ yìí ah, ah, mélòó la fẹ́ fún yàn nù ẹ̀ máa ká di abáramóore jẹ́ ok dadi mo ti gbọ́ ọ̀rọ̀ tẹ́ sọ but ẹ láti wà careful àwọn ọmọ ènìyàn burú ju èṣù lọ ẹ máa ṣe díẹ̀díẹ̀ pẹ̀lú wọn please. ẹ wọ ẹ

tí ẹ̀ ta bá ń kúrọ́ fún ìbá tẹ̀ mọ̀ ṣebí ẹ̀ tó kúrọ́ ṣàmọ̀ wípé irọ́ lòun pa ìjọ wo ni màá yé retí ẹrù tí ò ní dé láéláé wọ́n á fi ojoojúmọ́ díndòdò rọ́ fún gbogbo mọ̀lẹ́bí jẹ gbogbo mọ̀lẹ́bí tó tulé túnà ní ìrètí wípé òun kò ẹrú dé kẹrù bọ̀. ẹ wò ẹ má bínú sẹ́mi o ẹ mọ̀ pé ọlọ́run ló bá mi ń gbọ́ bùkátà tèmi five thousand tí mo lágbára yẹn. àdúkẹ́ńkẹ́ oṣù kan lúbẹ̀. ó pé òun náà pé ń bọ̀ kí n tún kún náà lọ lọ́kọ́. Hmm. kò tó nǹkan ní sọ ní dáhùn alábí ó ní bóun kọ́ ẹgbẹ̀rún méjì ilẹ̀ àìráyè wa rẹ̀ ló fi rán mi ẹ jẹ́ nǹkan tiẹ̀ náà kọ́ mọ̀ ti pé ẹ̀gbọ́n òun ní ọkọ o òun sì fowó ránṣẹ́ tó kò sí àníyàn mú wá ìtìyàn ní òpó ń tọ̀ láhùn tó ibi tí mo bá dé rí ta ló tún kù o. ta ló tún kù ẹ̀yin kọ́ ah, ṣe máa lẹ́gbọ́ Yorùbá tí mo sọ mo ní ti yín kọ́. ẹgbẹ̀rún márùn-ún mo fi kún un. ẹ ti sọ wípé ẹ fẹ̀gbẹ̀rún márùn-ún sí i ọ̀dà iṣẹ́ o. mo gbẹ̀rì. ẹ ṣé mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí ẹ náwó sí mi nítorí wípé ọmọ mi fẹ́ mi fẹ́ lọ sílùú èbó ẹ sì mọ̀ pé agbára mi ò dágbé ẹ wá gbárùkù tì mí ẹ ṣé irú ire báyìí kò ní wọ́n nílé tìyín náà. ẹ wá wo àìbu omi kó lójú o a ò ní bú odò kò ní pa ẹnìkan ò ní bojú wẹ̀yìn bẹ̀sẹ̀ báyìí kó rí ojú ọgbẹ́ àná lára omi ẹ wò gbogbo ibi tí ẹ ti mú owó náà ẹ ò ní mọ̀bẹ̀ ẹ mo mọ̀ pé kì í ṣe bíi ti àfọ́júṣà àmọ́ ẹ wá kọ́lẹ̀ o gbogbo yín lẹ́ máa gbà á lógógún ẹ̀tún gbà lọ́gbọ̀ngbọ̀n lágbára ọlọ́run irú eré báyìí àtọ́sẹ́ ah, yìí náà. ọlọ́run fẹ́mi. sàn. ọlọ́run fẹ́mi. sàn. ọlọ́run fẹ́mi. sàn. ẹ mélòó ni mo pè é. ẹ mẹ́ta ni sàn ìlú ìbò ló ń lọ yìí o mo fẹ́ kó rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe. Yes sir. sórí ẹni tó bá máa gbé ìlú onílùú là <laughs> ara ẹ̀ gbọ́dọ̀ gba ẹ̀gbin ara ẹ̀ sì tún gbọ́dọ̀ gba ìyà má ta mi sí mi lára òdodo ǹjọ́ gbọ́. mo ti gbọ́ sá. gbogbo ìgbà ni kó máa rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe jọ ọlọ́fẹ́mi má bá wọn kẹ́gbẹ́kẹ́gbẹ́ lókè òkun ní agbára ọlọ́run ẹlẹ́dàá ayẹ ẹ̀ náà lọ́rùn àjẹkó kó èrè oko délé wàá ṣòrèrè. Mm. mẹ má bá yín sọ níta lókè ẹ ṣe kódà ní ìwọ àti facebook ọmọ ṣẹwà báwo ni. ọmọ ẹ tútù lé mi yọ. ọmọ láti máa wà padà ah, bí ṣèlú kan táwọn èèyàn rí nìyí bàbá rẹ ti fẹ́ ṣe ṣé ló ti wà òkè. àá ṣe fàájì àti. wow thanks. ó ga ọ a ní láti watch ọ̀pọ̀ ìyódà tó ti ó fi kàn sí. àbí o. ọmọ àṣọ àgà ló pọ̀. ẹ má bínú o ọjà I'm looking mad. Oh, thank you very much. Thank you for coming. Presido, good luck lẹ́gbẹ́ wáyọ̀. Nǹkan ló ṣẹlẹ̀ nípa àti make decision yẹn nísìnyí pé Presido máa sọ ọmọ kọ̀ọ̀kan fún yín tó yẹ nǹkan tóun ní mind kò ju pé òun fẹ́ kí ìlọsíwájú wà nínú nǹkan tá à ń ṣe ṣó ti yé yìnbọn mi ò gbọ́dọ̀ fi gbogbo ẹni máa sọ but máa fún ọlá fún rẹ president kó address ẹ̀yin guys i don't know how you guys are gonna feel. Ah. Um, thank you, Michael. Mm -hmm. How you doing, guys? Good. um, inú mi dùn fún ọjọ́ yìí and uh, I'm very very happy for that. Actually gẹ́gẹ́ bí you all know that uh, I'm taking up my post as the president of this club so èmi là máa my president mi and <laughs> and I know that um, going to be happy you understand so kọ́ tó ṣẹlẹ̀ ni pé èmi àti queen àti pé iṣẹ́ easy, àti yẹ everybody wò and you know that this uh, presidency post will take a lot of things mm -hmm. you, know, you have to commit to this law you understand the board of ẹ̀ṣẹ̀ máa fi owó o take the time your money and everything so that's why i been go ẹ̀dẹ̀ káyọ̀ àti ti forí kórè so pé màá bá yín sọ nípa yẹn ọkọ tó fẹ́ sọ fún everybody ni pé. Uh, anybody tí kò bá yàn àgbọ́dọ̀ support ẹ̀ because uh, àwọn Yorùbá sọ pé àgbàjọwọ́ báyìí ọba kì í sọ̀yà so àgbọ́dọ̀ support ẹ̀ nìyẹn so that this club and this business we are doing can move forward you understand so I want the person to even perform better than than I did so that's why please to the no thank you. Um, èmi àtọ́ láti jọ sọ adẹ̀ ti decide mi gangan mo tẹ̀ sọ pé òkè àmì bá ṣe gbé gbégbé báyìí mú náà dẹ̀ òpè ah, Okay, bá ṣe sọ ọkùn ìyẹn nìyẹn wà òkè àbí hmm, mo ṣe ń lọ What? That's to be like that. Anyway. I'm still in the club. Okay. Uh, as make up mind wa mi dẹ̀ ti sọ pé òkè. Fẹ́mi fáyọ̀. Wow! Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni ẹ gbà wíwú nǹkan tí mo ṣe fún bísíǹsì ni. kí ẹ bá mi sọ yìí bọ̀bọ̀ kékeré small boy lẹ́wọ́n sọ fún mi pé òun ló máa jẹ president. ṣí ọmọ àná tí I don't understand this thing o. who are you? where did you get inside this business? iye mi náà. ìwọ you know what bed is made. You know we need money. Wait, wait, wait, wait, wait, wait, wait. You wait, tell them no, no, no. Need to be so. Ìwọ idiot, ìwọ náà sọ̀rọ̀. Eh, eh, you know what? Kí ló dé? What kind of nonsense is that? Eh? queen wà bíbá ẹ queen bá yín sọ̀rọ̀ mm. ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ fẹ́ máa jà ẹ́ pariwo ẹ̀ á dì mm. lójú queen mo ti bá yín sọ̀rọ̀ pé ta bá mú a support ẹ ni so what kind of nonsense that and you know in this club we don't take that nonsense point ẹ̀yin ní kẹ́ má bínú iṣẹ́ tí àwọn boys rárá àtọ̀gbà náà gbọ́ business lẹ́ẹ̀ máa ṣe làlàlàlàlà ẹ̀wọ̀n táwọn boys ti kú ọ lẹ́yìn kí ló wọlé àdúgbò gbẹ́ dákẹ́ kó chill àní orí àti relax mẹ́ tí wọ́n máa disrespect anybody ẹ̀ máa ẹ̀rẹ̀ ẹ̀ náà respect queen ṣẹ́gbọ́. bọ̀bọ̀ jẹ́ àwọn stars wọn fẹnu ṣe kò fọ̀rọ̀ lẹ́nà ọmọ yìí star tá a pù wọnú club yìí. every day. ó wá ń ṣe làlà ń bíbá ọmọ nà lẹ́nà bẹ́ẹ̀. yeah. okay okay my friend. that's my final decision. Fẹ́mi is it? Thank you very much. àbúrò mi ńkọ́. ẹ ààrẹ ọmọ àìtí ìyá o nítorí ẹ náà ni mo ṣe ní pé kí n wá rí ẹ o. ṣé pé ó ṣì wà ní hospital. ah kó máa yá o ńṣe ló ń le sí ni o àwọn dókítà pàápàá wọ́n ní wọ́n láti pe specialist tó máa operate ẹ̀ wọ́n dẹ̀ ti pè ìyẹn ń sìn owó ló ń dá wa dúró nítorí ẹ̀ gan-an ni mo ṣe ní pé kí n wá yọjú sí ẹ kí n wá bẹ̀ kó gbà mí. yéé ẹ̀dẹ̀ máa wò máa o èṣù lágbára kò ní gbàlà o eh? àná ni mo ṣe lọ kó ten million naira fún company tí mo gba ọjà lọ́wọ́ wọn oh my god. ah sori owó náà pọ̀ náà one fifty thousand náà sọ èmi gan mo ti gbìyànjú kó tó di pé mo tiẹ̀ wá bí bó tiẹ̀ ti ọ̀rẹ́ mi ìyá eréko ó lówó tó kólẹ̀ fèmí náà mo bá ní pé kí n wá bẹ́ẹ̀ bó bá tiẹ̀ jẹ́ pé ìtókù àbí ìtagbára ẹ bá ká kò fún mi èmi náà tún mọ bí n ṣe máa rìn sí tí ó bá jẹ́ pé kò tiẹ̀ wá pé ó dẹ̀ dá mi lójú pé bí n ṣe wá yìí ọlọ́run ti gbàdúrà. mummy ẹ get kí ni ẹ mà ṣe rí until tí mo bá tó san gbogbo ten million yẹn padà sí àkáǹtì mi gbọ́dọ̀ mú kọ́bọ̀ jáde ńbẹ̀ pé mo tún nà síta that is just the rule. Kúnlé ìwò dàpọ̀ ọkọ mi ṣàánú mi àbúrò ẹ̀ à lè filẹ̀ kí nǹkan kan má ṣe òde ṣàánú mi wo mi ò tiẹ̀ ní pé kò fún mi gbogbo ẹ̀ bó bá tiẹ̀ jẹ́ pé kò tiẹ̀ yá mi máa dá padà kò yẹ èmi gan mo ti gbìyànjú bí n ṣe sọ mo ti gbìyànjú gan. kí wàá ní àǹfààní owó tí mo lè yá yín tí mi ò ní fún yín tí mo bá lágbára ti yá yín màá fún yín màá mi ní course láti máa pé mo fẹ́ yá yín. bó bá tiẹ̀ jẹ́ pé àwọn ọ̀rẹ́ kò tiẹ̀ bá mi bá wọn sọ wọ́n á tiẹ̀ rí fún ẹ̀ ẹ wò mọ́mì wọn ò ní yá mi wọn á kàn máa fi mi ṣe yẹ̀yẹ́ ni wọn ò ní yá mi. ṣé pé o lè rí fún mi àbí kò tiẹ̀ rí yá mi kò tiẹ̀ bá mi yá lọ́wọ́ èèyàn kí n dá padà. ló dé? Adé. Adé ló dé tó fi ń pè lọ́ba. Owó mi tó mú ní abẹ́ kìnìún lábẹ́ tébù. Ẹ mo kọ̀ ya ni mo fẹ́ fi wọ bus the town. O ṣe ọkọ ìyá mi, báyìí mi mú owó tèmi. Òrìṣà bó o lè gbè mí, ṣe mi bó o ṣe bá mi. Mi ò tún lè máa rí èso sínú ibú, ṣùgbọ́n. Mo kàn fẹ́ fi wọ bọ́ọ̀sì ni dádì. Bá mi mú, bá mi mú, bá mi mú. Hmm, o ṣe ọmọ ni ọmọ ni ìyẹn ló pọ̀ láìfá ọlá ifá kútọ́ gbogbo ọmọ bẹ̀rẹ̀ sí ní kọ́lé káàkiri aláìmọ̀kan ilé ń jó òun lágọ́ta. Good job, bàbá pàǹsọ lọ sílẹ̀ tẹ́lẹ̀ jàre. bẹ́ẹ̀ni òun náà ló wọlé dé yìí òun náà ló dé yìí. ọkú mo ṣe gbọ́n mẹ́sẹ̀jì mo ẹ̀fún mẹ́sẹ̀jì ẹ̀fún tó yín. òun ló ṣe é ṣọwọ́ pa mi ò mọ̀ kó máa bí báyìí. mo tẹ̀ dọ́dọ̀ ń kúnná ni lórí ọ̀rọ̀ tẹ̀yìn àtẹ̀jọ́. ó wà ń bí yìí nínú ebi ni mi pè yẹ èmi ò ní pé kéèyàn má ṣe business and as a matter of fact kì í ṣe pé mo ní pé kéèyàn má ṣe business kéèyàn ṣe legal business ló dáa mo jẹ́ ìdílé kan tí mi sọ hold on a second wọ́n mú ẹ lọ́bì kan nǹkan tẹ́ kọ́ ṣe náà nǹkan tíjọba ò fẹ́ ni ẹ ti wá tún ṣe nìyẹn èwo ni kó lọ́ọ́ máa jẹ president ilẹ̀ Fẹ́mi for God's sake ṣe o fẹ́ fún o fẹ́ o fẹ́ put ara into big shit ni. ọkú ọkú ẹwọ inú máa bí mi o. Fẹ́mi owó làbí mi ò lẹ́gbọ̀n nonsense mi ò lẹ́kẹ̀ omi àti ẹ̀ ti jọ sọ̀rọ̀ yìí mo dẹ̀ ti explain fún ẹ ṣe ni wọn náà ló mú mi lọ síbí àìfọ̀n from the beginning mo dẹ̀ sọ pé mi ò ṣe. ẹran tí mo ṣe lé lẹ́yìn. ẹ̀rọ bọ̀bọ̀ ní sùúrù nǹkan tí mò ń ṣe ń lu ni mo jẹ́ kó lù. iṣẹ́ tó ń ṣe lélẹ̀ iṣẹ́ tí mo ṣe mo mú ẹ wá ìbọ̀bọ̀ ibi tí tí rówó ni mo mú ẹ wá yìí. so kí ló kí ló o fi pé iṣẹ́ tí iṣẹ́ tí mo mú ẹ wá ṣe o fi pé kò ń ṣe nǹkan tó lè ṣe iṣẹ́ wo ló fẹ́ ṣe. mo ní ìgbọ́nà tó ń sọ lẹ́nu. àtìgbà tó ti dé èèyàn mélòó ló ti bẹ ẹ wáṣẹ́. ìdógó mi tó ń mú ẹ lọ kò sí iṣẹ́ kò sí iṣẹ́ kò sí iṣẹ́ kò sí. mo dẹ̀ sọ fún ẹ gẹ́gẹ́ bó o ṣe jẹ́ sí mi bẹ́ẹ̀ mi àti ẹ ti ṣe lọ sí skul ọ̀rẹ́ tó jẹ́ sí mi bí ṣe mú ẹ láti ìlú Èkó láti nàìjíríà ló yẹ kí n mú ẹ wá ọ̀dọ̀ àwọn tí mo mú ẹ wá ọ̀dọ̀ àwọn big boss àwọn tó train èmi náà lọ́gbà ẹni mo mú ẹ wá yìí mo nǹkan tó wà nílẹ̀ yìí ibo ló rò pé mo ti rí mọ́tò rẹ mọ́tò ńlá rẹ mọ́tò kàbàtàkàbàtà lélẹ́yìí ibo ló rò pé mo ti rí. bọ́lọ̀ tó ń sọ lẹ́nu bọ́ọ̀rù ẹ̀ náà ọ̀rọ̀ tí mo sọ. mo ṣe máa ju ìyà tí dáàdì mi jẹ tó fi wọn mi wá sí amẹ́ríkà mi ò tó yẹ kí màá dé amẹ́ríkà wájá pé olùṣẹ́ tí mo máa ṣe lélẹ̀ tí mo fẹ́ máa sọ fún wọn. ṣé wọn bá sọ fún wọn lé pé sẹ́bà ilé òṣèlú. owó la bí bọ́lọ̀ tó ń sọ. àní kò ṣe nǹkan tó máa ṣe bójútù mẹ́fà ló máa ṣe kó ètè rí nǹkan tó máa rí òjò ló ń rọ̀ yìí wo ilẹ̀ rẹ̀ ilẹ̀ ló tutù bọ̀bọ̀ gbogbo nígbẹ́lẹ̀ igbẹ́ kí gbogbo nǹkan tó wà lẹ́yìn tó tọ̀ tètè mú tì ẹ ni mò ń sọ fún ẹ. àìmọye àwọn èèyàn tó ti wá sílùú kó tó di pé wọ́n délùú kó tó di pé mi délùú wọ́n kàn fi nǹkan ránṣẹ́ sílé wọn kọ́lé wọn ṣe oríṣiríṣi nǹkan àwọn tó wà ní gbogbo ọ̀run ẹgbẹ́ sábà ló ń ṣe owó tó fi rán ẹ wá pé tí wọn náà bá rìn ọ̀nà yìí kémi àti ẹjọ́ ń rìn kájọ máa rìn ọ̀nà nǹkan tí wọn náà bá rí wàá fi gbé nǹkan wàá fi ṣe nǹkan fún ara ẹ òun ṣèmi ló máa fi ṣe fún. ọkọ mi ò ṣiṣẹ́ ìgbà mélòó ló fẹ́ kí n máa fi fún ẹ lówó. o serious ah, o serious ọ̀rọ̀ kò sí wàhálà. ọ̀rọ̀ tèmi àti èmi àti ẹ ti jọ sọ̀rọ̀ yìí kó tó di pé mo wá bá wọn kú ṣé wọn mọ̀ pé èmi èmi mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nà àti níjẹta ọ̀dọ̀ àwọn kó ìtàn rí ẹ pẹ̀lú ẹ lọ́sàn-án tán rí ẹ láàárọ̀ tán rí ẹ lóru ṣèbẹ́mi ni mo mú ẹ débẹ̀ àṣàrò ní kò kì í síwọ́ lólè o kì í ṣàṣàna o sọ fún mi pé o ṣe tẹ́lẹ̀ láti lẹ́yìn mo dẹ̀ sọ fún ẹ mo sọ fún ẹ mo bá ẹ sọ títí títí mm. àwọn gbogbo èèyàn náà ti mú náà ti ń àrẹ́sì wọ́n dìpọ́t àwọn èèyàn àwọn èèyàn lọ sẹ́wọ̀n o ò lè sọ fún mi pé ọlọ́run ò tí ì fún ẹ lọ́la ṣọ́wọ́ ló ní ní gbogbo nǹkan ọlọ́run ti fún ẹ mo sọ fún ẹ mo ní òjò ló yìí ilẹ̀ ló tutù yìí mo ní kò tètè mú nǹkan tó máa mú tó fẹ́ sọ fún mi pé o ò tí ì rí nǹkan mú ni. so ìwọ ti ṣe nǹkan tó fẹ́ ṣe tẹ́gí mi náà ṣe nǹkan tó mo fẹ́ ṣe o dẹ̀ o dẹ̀ o dẹ̀ make me look o o make me look pé mo ṣe nǹkan tó yẹ kí n ṣe. mi ò make ẹ mi ò make ẹ look bad o jẹ́ kó yí ẹ ní pé nǹkan tèmi àti ẹjọ sọ kọ́ ló ń ṣe yìí. listen ẹ jẹ́ kí n sọ ẹ jẹ́ kí mi sọ nǹkan tí màá sọ tóun bá sọ tí bá mọ̀ pé òun gan ṣe irú nǹkan bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni màá ti kí fún rẹpẹtẹ ṣó ti yẹ o wá sílẹ̀ this is an opportunity country understand gbogbo nǹkan tẹ́ ẹ̀ rí ní nàìjà ṣó ti yẹ yín tẹ̀dẹ̀ gbọ́ bí yìí take make advantage of it kì í ṣe pé nàìjíríà náà ò dáa tó bá dẹ̀ jẹ́ pé òkúkú fẹ́ máa padà lọ́lé ni àìmọye èèyàn tó mèkó owó ń bẹ̀ gbogbo àwọn táwọn oṣù láàrin wọn ṣáàgbà amẹ́ríkà ọ̀rẹ́ mi nìyẹn Raimi Akọ́lágbé ibẹ̀ yẹn náà ló wà kò kò kò kúrò ń bẹ̀ is making lot of money Kúnlé ń ṣiṣẹ́ ní bank is making money if you don't want to stay here you can't keep doing some illegal shit because tó bá refuse láti tẹ̀lé nǹkan tí n bá sọ fún ẹ ṣé yẹ ọ̀rẹ́ ẹ tó wá sọ fún mi kò sẹ́ni tí kò sí nǹkan tó rọ́ǹgì nǹkan tó ṣe. wàá pe jáde ẹ̀ náà ìjà màá bẹ́ẹ̀ fẹjọ́ ẹ sọ. Ṣadé kí ni gbogbo nonsense tó wà fún ọ̀rẹ́ ẹ̀ tẹ́lẹ̀ ń dánwò lọ́dọ̀ ọkùnrin. I don't know what you're talking. Yes, you do know what I'm talking about. Ìwọ kó àwọn ọ̀rẹ́ ẹ̀ ẹ lọ attack queen. so torí queen ló ṣe wọnú ilé mi tó dúró síwájú mi tí wọ́n ń pariwo. ọ̀rọ̀ ló sọ lẹ́nu yẹn ìwọ ọmọ bí queen ṣe jẹ́. sofin kọ́kọ́ mi bí queen ṣe jẹ́ ni do you think I care who she is. n kò lọ sùn lánàá excuse you. ibo ló sùn lánàá. your question wo nìyẹn ibo mo sọ ọmọ ẹ pé mo máa sùn lánàá. ibo ni mo sọ pé mo máa sùn lánàá. ọ̀dọ̀ délé kan ni mo sọ ọmọ ẹ pé mo máa sùn lánàá. onírú ayé àtọ̀run ni ẹ queen sọ ọlọ́dọ̀ òun ló sùn gbogbo adúró síwájú ní tiwọn á sọ pé ẹ délé ẹ ó sùn. ẹ para tó para. ṣé queen ló fẹ́ believe tàbí èmi tí mò ń sọ fún ẹ ta ló fẹ́ believe náà méjèèjì. àti wọ́ọ̀ àti queen kò sẹ́ni tí mo lè believe kò sẹ́ni tí mo bá jí ògùn mi ò trust ẹ. o ò lè trust ẹ. báwo ṣe fẹ́ trust ẹ kí ló ń ṣẹlẹ̀ láàrin wa àti queen. kí ló ń ṣẹlẹ̀ láàrin wa àti queen. àgbóyè ìgbà mo sọ pé ọ̀gá mi ni queen jẹ́ ọ̀gá mi ni queen jẹ́. àárọ̀ ọ̀sán alẹ́ queen òru alẹ́ ẹ̀yin ẹ̀kí ní time of the iṣẹ́ ni. ó gbọ́ pa àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe àwọn iṣẹ́ ìdọ̀tí àwọn iṣẹ́ tí ò make sense tẹ̀ ń ṣe kiri títì. pàtí mo ra fọ́nìṣọ̀sì ilé rẹ tó máa wá bẹ̀rẹ̀ five hundred tó máa fún ẹ máa bẹ̀rẹ̀ wàá bẹ̀rẹ̀ one thousand máa fún ẹ ibo ni owó yẹn ti wà. àtọ̀dọ̀ queen ló ti ń gbà owó ọ̀dọ̀ ti tọ́ sọ yẹn náà ni. àtọ̀dọ̀ queen ló ti ń gbà wá kó fún mi. ibo ni owó ti ń bọ̀ sweetheart. mo sọ náà mo ní kó jẹ́ ká lọ sí èkó ká lọ meet àwọn parents ẹ̀ ó refuse mi ò mọ orí engagement àti ẹ̀mí yìí wọ́n ní bò lọ́ọ̀bù o kò fẹ́ fi mí ṣe pépà mi. má jẹ́ wọ́ ọ lọ síbi òṣì kásán máa. ẹ kásán máa ẹ wo lórí ọ̀rọ̀ Túndé yìí náà ni ẹ dẹ̀ dákun ìṣàánú mi ẹ ní fojú sunkún ọmọ ẹ ràn mí lọ́wọ́ àmì Jésù ẹ wò madam ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ àdúrà àti owó ni torí tá owó a lè carry out operation kankan ẹ wò torí ọlọ́run dé Jerusalem owó ló débẹ̀. dókítà dókítà ọmọ ọmọ mi yìí ni mi mọ nǹkan tó ń ṣe ẹ máa bọ̀. farabalẹ̀ farabalẹ̀ ẹ jọ̀ọ́ má dàrú ẹ jọ̀ọ́ ẹ dúró dè wá. Ah, eh, dókítà mi ò dúró ẹ jẹ́ àjọjọ́ ẹ̀ nìṣó ẹ̀ jẹ́ àjọjọ́. Um. Oh, It's my turn, King Joel Luchu, this time around. Ah. kí ni kí n fi five hundred thousand ṣe. ṣé o sọ pé o fẹ́ ṣe shopping weekend. Yeah. Then go ahead and use it for that. five hundred thousand. <laughs> ṣe five hundred. ǹjẹ́ mo kọ́ tí wọ́n ṣe ṣe kí mú lè rí. Mm, you see, Shuri, uh, in as much as tó bá ti look radiant I'm actually ṣe everything láti support ẹ. that's just me for oh my dog. thank you. Ah. doctor ọ̀hún rẹ̀ oh. rẹ̀ kí ni ṣe mọ̀ ẹni sùúrù ẹni sùúrù. madam ẹ jáde náà ẹ jẹ́ ká ṣiṣẹ́ abẹ́ máa ṣe fúnra yín ni. ká ṣe alihamdulilayi mẹ́wàá ká fi rọ́bìlì alamínú ṣe kọkùn lẹ́yìn fún lóhùn wa. ìdí ọpẹ́ wa pọ̀ sí ọlọ́run o ọlọ́run tá à ń wí ọba ṣèyí òun ọba mọ́yàṣá òní ọba dàbí àrà ọba jídára ni gbogbo ń tọ́lọ́run ṣe pátápátá òye àwa ló máa ń ṣókùnkùn sí lójú. Bẹ́ẹ̀ túndé tó mú lọ yìí mélòó mélòó èyí tó fi kú yìí tó bá ya wèrè tó ń ṣagolo kiri títì tó ń disgrace tó ń dọ̀tí yìí kí la fẹ́ ṣe fún lòun kò tún wá ya wèrè nìyẹn tó bá ń jalè kiri tó popular bíi bíi báàgì ghana must go káàkiri ayé hmm. tí gbogbo ayé fi yín júwe ẹ̀tàn fún un náà júwe yín ṣé ikú tó kú yóò bẹ́ẹ̀ tà yẹn kí la fẹ́ ṣe fún lòun ní kí ni fẹ́ ṣe fọlọ́hún ẹ tó bá ya wèrè àbò ń jalè kiri ó tẹ̀ lọ́rùn ẹ̀yin lẹ́yìn sọ bá odidi ọmọ là ń sọ̀rọ̀ kẹ́ mo mọ̀ pé tó bá ya wèrè definitely kò sí bó ṣe máa lé tó àárín bá ṣe máa wò sàn bó jẹ́ ń jalè kiri gbó pẹ́ bóyá ọlọ́run á bá mi kó sínú kò ní jalè mọ́ odidi ọmọ kò lọ́mọ mi lọ́wọ́ alẹ́ ni ránṣẹ́ sọ̀jù ká má rí ránṣẹ́ rárá lọ́kẹ́. ta la wá fẹ́ mú sí i ọlọ́run dá ilé-ẹjọ́ olóògbà ilé-ẹjọ́ kò tẹ́ mi lọ́rùn wo ló fẹ́ lọ mo ní kò ní sùúrù kò ṣe sùúrù fúnra ẹ kí ló dé báyìí tí òde bẹ́ẹ̀ yàn rí. Ah, èmi ò lè mọ ọlọ́run sí o àmọ́ mo lẹ́ni tí mo lè mú sí. ta la fẹ́ mú sí. kúnlé ni mo máa mú sí ah, ah, ọ̀rẹ́ mi ò dé ń sọ̀rọ̀ báyìí kò sí ìtọ́ṣẹ̀yìn ẹ̀ náà ó mọ̀ pé ọmọ ẹ̀gbọ́n mi ni Kúnlé àti kékeré ni mo ti tọ́ dàgbà ẹ̀yìn mi yìí ni mo fi pọ̀ èmi ni mo ní mọ̀yà tí mo jẹ́ tí mo fi ràn lọ síléèwé èmi yìí nìkan náà ni amọ́yé gbèsè tí mo sọ òótọ́ ni pé bàbá ẹ̀ lówó ìgbà tí bàbá ẹ̀ ti kú tán ta ni màá tọ́jú ẹ̀ bí ó ṣe mi Túndé wá wo ṣùṣùṣù nítorí pé Ọlọ́run dá lọ́lá ju èmi lọ ó ní pé ọmọ mi ó sì kí adẹ̀ ní ìdòwò gbogbo nǹkan tí mo ní mo ti tà tán ṣó ṣe ìyẹn ni ó ṣàmọye owó tó múlẹ̀ ah, ọ̀rẹ́ lásán la jẹ́ kẹ̀ ó ní iye owó tó múlẹ̀ fún mi kí n lọ fi sanwó hospital kó tó ni mo tún lọ bá tí ó jẹ́ mọ́wọ́ kọ́kọ́ lẹ́tọ̀ mọ́ fi kú ẹni ṣàdé fẹ́ mú sí ẹ wo mi ò lè mọ́ lọ́hùn sí o àmọ́ kúnlé ni màá mú sí ah, kúnlé á máa jìyẹ o. máa fojú ẹ̀ hàn ṣége àkúrẹ́ àdìyà ya ò ní dáríjì. Ah. Ah, màmá eréko ṣé ọ̀rọ̀ ni ọ̀rẹ́ yín sọ yìí ewo ni ti kúnlé ń ẹ bá wọn sòótọ́ ọ̀rọ̀ o ọ̀rọ̀ yìí ò ṣe sọ ń ta ṣé èèyàn lè gbẹ́lẹ̀ ń ta ẹ bá wọn sòótọ́ ọ̀rọ̀. Eh, báwo ni ọ̀tẹ̀múlú ni àbí àwọn lẹ́sìn ọmọ tó máa ṣe okay lọ san owó yẹn sí àkáǹtì mi èló ló pe ná two m alright ẹ lọ san sí àkáǹtì mi ìwọ máa wọrí òfẹ́ tẹ àbí òfẹ́ tẹ ìjẹ̀bú ahun òfẹ́ tẹ nìyẹn o kàn san sí àkáǹtì mi á lọ clear ẹ̀ ó gbọ́ alright dear òun náà wà mí báyìí ẹ ó ń kí ẹ bá mi kí rẹ̀ mi kò ní mo ní ìná ní o alright alright go take care yeah bye. Oh. Uh. Excuse me, sir. Ẹ jẹ́ ṣé mo lè rí I Àti nídìí nǹkan kan sẹ́yìn, tá a bá ti nídìí, a máa pè é. Auntie, you ò kí ń ṣe bá mi. really so i mean. uncle, mo kàn fẹ́ rí yín ni inú mi bad at dẹ̀ dùn tí ẹ bá gbà mí láyè kárìíra wọn. <laughs> ìlú wo la ti ń ṣe i mean o kàn they wọ bíbá ẹ ó ní o fẹ́ rí àmọ́ ẹ rí tẹ́lẹ̀ náà tó o bá ti lè sọ nǹkan tó fẹ́ darling Oh, mm-hmm. lọ bí kankan. sílẹ̀ àwọn bàbá wọn ní kí ológìní kó tó pa àgbà àgùntàn balẹ̀lẹ̀ àtàjì ẹ mú wọn kì í mọ́lẹ̀ ẹranko bẹ́ẹ̀ kọ́ ló bẹ̀ okay jẹ́ kí n rìn be rest assured pé nǹkan kan lè ṣe mí àti wípé òpè ní lọ́ṣọ́lá. Mm. Excuse me. All right, you're excused. Okay. Hmm. after you. má all right darling. wàhálà tí mo fà nìyẹn tó fi deport mi wá sílé èyí ilé mi ò rí gbé mọ́ èyí ta ìyẹn náà lè gbà mí mọ́ wọ́n di ẹni tó kàn go to clubs from different clubs to different clubs doing nothing. Uh, ìgbà tó wà ní Hmm. secondary school wo ló lọ. aláàfin high school ni mo lọ aláàfin high school. yes ṣé kò sí problem kankan. dúró ǹjẹ́ o lè rántí àwọn schoolmates ẹ̀ ń gbà yẹn. well àwọn schoolmates mi pọ̀ ní time yẹn o àwọn ọ̀rẹ́ mi pọ̀ i don't think i'll be able to remember any one of them. there was this particular mate of yours tẹjọ máa ń ṣeré gan-an hmm. ẹ máa ń ṣeré pa gan-an orúkọ ẹ̀ ń jẹ́ Kúnlé Àtìtẹ̀bí ṣó lè rántí wait a minute Kúnlé Àtìtẹ̀bí. Mm-hmm. that name sounds familiar. Mm-hmm. anyway Kúnlé Àtìtẹ̀bí yẹn òun ló dúró síwájú ẹ. wait a minute Kúnlé Àtìtẹ̀bí. Mm-hmm. Kúnlé Àtìtẹ̀bí ni. Mm-hmm. Kúnlé. Ah, wait a minute but ó ní nickname kan tá a máa ń pè é gbà yẹn náà. Kúnlé lórí ilẹ̀ orí ilẹ̀ yes. orí ilẹ̀. kúlẹ̀ <laughs> this is you. <laughs> Femi yeah. ah man I can't believe this. ẹ eh, Femi how you doing. Kúnlé I'm not doing good man ah, ah mo ti suffer. yeah eh, anyway Kúnlé orí ilẹ̀ ẹ̀gbọ́n yẹn ó ti dorí owó ń sìn. Ah, Kúnlé jọ́n tó mi ọ̀nà jẹ́ kó rí tèmi náà dorí owó ah, Kúnlé ṣe mo ti suffer. it's okay it's okay ẹ̀rọ lágbára ọlọ́run ó dẹ̀ ti dórí owó. dídé dídé dídé. kúlẹ̀ this is you. I'm telling you. Ah. Yeah, ah. Oh, we should buy But it's okay. It's okay. okay. Ah, Kule. Hmm? Baba, baba, tẹ baba, tẹ kò sí ààyè ọ̀lẹ o kí ni mo pè kò sí ààyè ọ̀lẹ kò ń ṣe tí ẹ máa bẹ̀rẹ̀ sí ní ṣe ìmẹ́lẹ́ o ẹ kì í ṣe tí wọ́n máa ru yẹ̀pẹ̀ tó máa bẹ̀rẹ̀ sí ní yídì kiri kì í ṣe yẹn o. mi sì wá yídì náà. bóyá àwọn máa mọ̀ bóyá èmi kọ́ ni mò ń wo ẹ̀yìn ẹ. ẹ má bínú sá. kí lẹ́yìn ṣe lókè láti nǹkan. ẹ alọ kó àwọn ọmọ sí i. ẹgúsẹ́ o. Ah. ẹ rọ sá. ẹ rọ sá. ẹ káàárọ̀ sá báwo ni ẹ pẹ̀lú ẹgúsẹ́ o. ẹ sá ṣọwọ́n yá ẹ pẹ̀lẹ́ rẹ̀ kú iṣẹ́ àná ẹ rọra báwo ni èèyàn mi ẹ ṣiṣẹ́ ọyọ. Um, mo fẹ́ kó meet ọ̀rẹ́ mi Fẹ́mi lórúkọ ẹ̀ Yọ̀mírè wọn ló head river. Ah, ọ̀rẹ́ yín. ó ṣẹlẹ̀ láti Amẹ́ríkà ni. ẹ ẹ kó ṣọ́nà sọ ẹgbẹ̀rẹ́ sá o ìrà sá o. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó máa join yín bí ẹjọ́ máa ṣiṣẹ́ ẹ níbí báyìí. ooo yomi ó yẹ kó yé ẹ tí ọba kan bá kú another one ò lè jẹ ah. <laughs> ibi tó bá yẹ kí ẹ fi síbẹ̀ náà ni kẹ́ ẹ tó sí ok. ok. ọ Fẹ́mi màmá bá wọn ṣiṣẹ́ mi. ẹ báyìí ok. ẹ o lè fẹ́ kọ́kọ́ nira bọ díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ náà yé jẹ. kúlẹ̀ o ṣe o. sori ọlọ́run ọlọ́jọ́ ìní kò ní jẹ́ kó dààmú ìwọ náà dẹ́ pàdé aláàánú o ṣe ọmọ wa dáadáa ni ọmọ yorùbá ni o àwọn ẹ̀ ti lọ díẹ̀ má rò pọ̀ ọmọ ibo ni n tó ṣẹlẹ̀ ni pé ó ti pẹ́ lọ́hùn díẹ̀ a ti lò tó bí ọdún mẹ́wàá sí méjìlá lọ. wọ́n ti pẹ́ lọ́hùn. tó bá gbọ́ tí ó bá fẹ́ pè ẹ́ ó lè ní yọ́ọ́mí yọ́ọ̀mí ìwọ náà ló ń jẹ́ gbogbo ẹ̀ kó yá máa dáhùn ẹ̀. àti yé mi <laughs> àti yé mi. all right ẹ yá ṣe ẹ. ok sir all right take care. Um, alàgbà hanku ibo ni ọ́fíìsì wa ń bí báyìí náà ilẹ̀ ah. ẹ̀fì yẹn ṣe kí n kọ kí n fi àwọn nǹkan mi síbẹ̀ kí n relax gan. Ah, ah, kò tí ì mọ yín lára ni ẹ wo ẹ ti rí àwọn ọ̀ṣọ́ tó ń fi kọ́ àwọn ilé tó ń fi kọ́ àwọn blocks yẹn lọ kó aṣọ yín síbẹ̀ kẹ́yìn ti bẹ́ẹ̀ ṣẹ́ ilé káwọlé mọ́ máa lè mà ní tèmi tèmi ń jà fún. gbé pọnpọ́n kan wá o àti ní òṣìṣẹ́ mi. sáré rè wá síbi iṣẹ́ lẹ́nu. mo máa wà. àti yín. a kò ní pẹ́ tán bẹ́ẹ̀kì ní síbí ọmọ síbí obìnrin nù sí ọ̀rẹ́ ọ̀. ẹ gbé wura yín. e jọ ibumotile get um, bottle water ní area yìí. ẹ bottle water kí lè fi ṣe. ẹ gwara gbara ṣe dọ̀tí. láago mélòó àìtí ah, ìparí iṣẹ́ kí lè. ẹ wo ẹlẹ́kùn wa gidi. rí ibi tẹ parí ọ̀rọ̀ fún ibẹ̀ ni màá ti bẹ̀rẹ̀. ṣé ẹ mọ̀ pé ogun má dà mí sí mi lára kò kí n dí odò ni. wọn sọ fún yín pé kọ́ńkéré lẹ́ ń bọ̀ àrù kẹ́yìn náà tó lọ kó sí ìtẹ́lẹ̀ àpótí yín. àwa wí tán ẹlẹ́ẹ̀ṣẹ̀rúṣẹ́ rí ẹ ṣé wọ́n sọ fún yín pé inú ibẹ̀ náà bí àwa sí ni. iṣẹ́ òun ló máa máa ń sàn rì orí òkè ṣoúnjẹ àwọn gbogbo akátápátá kò sẹ́ni ọ́fíìsì òwò kẹ̀yà lọ gbọ́ ẹ ẹ jẹ́ jára mọ́ṣẹ́ ẹ jẹ́ tètè jára mọ́ṣẹ́ ẹ kà á ti lálẹ́ èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. ọ̀nkú ẹ dúró náà ṣe ṣe ẹ realize pé. ọ̀rẹ́ ọ̀gá yín ni mo jẹ́ èmi ò mọ̀ pé ọ̀tá ọ̀gá làwa jẹ́ tó bá jẹ́ ọ̀rẹ́ ọ̀gá gidi lẹ́yìn jẹ́ ni wọn ò ní wá wá yín gúnlẹ̀ síbi ibi ọkọ̀ tó takú. èmi náà. yá bí kìsì náà máa lọ fi yín sí ìyẹn tọrọ ẹ bí ìyá méjì wọn láwọn ọmọ ẹ nǹkan ó ná wọn lọ lóyìnbó ni o wọn lọ lóyìnbó ni o tí wọn bá ń tàn ẹ jẹ́ má tàn yín rárá. ọ̀nkú pé mò ń tanra mi. ẹ ẹ tanra yín ẹ ń tàbẹ́là ni àánú yín ṣe mí ẹ kà á tì lálẹ́ ṣé báàrọ̀ ti da fún yín nígbà tẹ máa wá bí alẹ́ ló máa nira tẹ bá ń lọlé. ẹyẹ ọmọ gidi ẹyẹ ìyára mọ́ṣẹ́ ti. nítorí ẹ̀ gan-an mo ṣe wá rí ẹ i mean Kúnlé one week ni mo lò lọ́dọ̀ wọn now. wọ́n dẹ̀ fún mi five thousand. owó yẹn ni ṣá. no no no no no. mú yẹn dání. kí mo dání. ìwọ ló ní. ṣé àwọn Yorùbá wọ́n ní olùṣèkún iṣẹ́ iná kò tan owó owó tá a bá ṣiṣẹ́ kù nìkan òun ló máa ń rùn bí atẹ́gùn. Okay? mo fẹ́ kó ní nǹkan lọ́kàn má wo àwọn tó ti ní ju ẹ o ṣùgbọ́n àwọn tí ò ní tó ẹ ni kò ní lọ́kàn kò dẹ̀ mọ̀ pé the wall of Rome wasn't built in a day gradual process lọ́rọ̀ ilé ayé ọ̀rẹ́ mi okay surely one day you, you will get there yeah okay. Thanks. Well, I guess it's it's one of those things, Sha. I just have to be patient mà ní sùúrù náà ni. nǹkan tí mo fẹ́ kó ní lọ́kàn gan nìyẹn ok. so báwo ni ọ̀rọ̀ tí bíbá iṣẹ́ ti ń yanjú ẹ̀. ẹ à ń yí lọ à ń yí mọ à ń yí mọ ó ń bẹ̀tà kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu. well anything tó bá ti wà available man mo mi ò wá picky just give me anything. ọmọ pé mi náà ni kú kára mi so <laughs> whatever I give you. You gotta eat, huh? No problem. Oh, Nibi, leave it. Just in one week. five thousand ó ní one two three four five èmi nìkan tán. ẹ̀gbọ́n mi ìlú lẹ́kọ́ dání tẹ pé léré owó ilé kéré náà owó tí o tó ṣe fàájì tẹ bá ṣiṣẹ́ jù báyìí lọ ẹ máa rí owó tó pọ̀ jù báyìí lọ. pé mo sì lè pa jù báyìí lọ. tẹ bá ṣiṣẹ́ dáadáa ẹ máa pa owó tó jù báyìí lọ. dádì ẹ káàbọ̀ sà. ṣé kì í ṣe owó mi ló tún mú yìí. no owó tí mo mú bọ̀ láti ọ́fíìsì ni. ọ́fíìsì àbíkí ló pé. owó tí mo mú bọ̀ láti ọ́fíìsì ni. <laughs> mo wọ́ bọ̀ láti ọ́fíìsì ẹ́ ìwọ ṣàkí máa ń ṣe bí ọ̀ra egungun náà ń ṣe bí ẹran ṣèṣeré wa ń dá gọ́ǹbù oníka méjì ń wá síbí ọ́fíìsì ti ajá ni àbítẹ́ran. dáàdi ọ́fíìsì ọ̀rẹ́ mi ni in fact ẹ̀yin mo ní kí n kó wá fún kẹfì oúnjẹ sílé. ó máa ṣe o máa ṣe o. ṣe ènìyàn ní ṣe ẹranko ọ̀bọ haúsá náà yẹn ń wọ ṣòkòtò wọn lámùkùn ẹrù ẹ wọ kìnà wò wọn ò wò sálẹ̀ fẹ́mi kí o ní owó tó pọ̀ ju eléyìí lọ lọ́wọ́ mi ní nǹkan fi ṣe torí kò tí ì tán ọ̀ràn ara tiẹ̀ fúnra ẹ̀ aláìmọ̀ ohun tó kàn wọ́n wálé ìwọ mi ò dáná. dìrọ̀nà. màá fi seven hundred jẹun màá fi two hundred rogun màá tún wọ bọ́ọ̀sì lọ sí side for four fifty at the end of the day mo tún jẹ gbèsè three fifty wálé ṣé mo wá mú nǹkan no orí ẹ̀dẹ́ kule she you ṣé nǹkan tó ṣe tó fi dènìyàn láyé ni no. yes kí ni nǹkan tó wá fẹ́ kí n ṣe fún ẹ gan. Ah, Kúnlé John torí Ọlọ́run fi ọ̀nà odò ẹja hàn mí ká má lápò rárá ó sàn ju ìta ní tó ń sanni lówó nù lọ ah, John torí Ọlọ́run rántí gbé ìwé wa ṣàánú mi má jẹ́ kí n pẹ́ lórí ìrìn ah, jọ. <laughs> kí n ro tìgbà èwe wa. jọ. kí n fi ọ̀nà dùn ẹ́. fi ọ̀nà ọ̀la hàn mí. Fẹ́mi. yes. jọmọ ìgbé mi lè fi ọ̀nà dùn ẹ́ ah, máa gbọ́ ọ ẹ̀dìyẹ kò fi ibi tí kòkòrò wà hànra wọn tí mo bá fọ̀nà odò yẹn ọmọ aráyé burú ọmọ aráyé ṣòro wọ́n lè yí gidi náà odò yẹn don't you get that. Kunle Kunle ìwọ ló ń sọ̀rọ̀ báyìí ẹni tó bá gbé ní Amẹ́ríkà tí ò bá gbọ́n Ọlọ́run bá fẹ́ irú ẹni bẹ́ẹ̀ yẹn ò lè gbọ́n mọ́ láéláé ah, ah, John now. ok ó ti gbọ́ ó ti gbọ́ Fẹ́mi. Yes. A máa ro títí Unlikely. Ó likely ká Ah! Lóòótọ́. Ah! Kúnlẹ̀ o ṣe. Ah! Thank you. Ah! Th thank you. Ah, okay. O àjọ̀lọ́. ìyá ọmọ àjàjẹ. ajé òkúlùsọ̀ jẹ́ ní ẹ lọ́wọ́. má jẹ́ ní ẹ lọ́wọ́. fẹ́mi jókòó sílẹ̀. Yeah. um, to begin with kí a má fi àkókò ṣòfò uh, mo ti bá alàgbà sọ̀rọ̀ lórí àjọ̀dún wa ta fẹ́ ṣe ní on the uh, wọ́n dẹ̀ ti jẹ́ kí n mọ̀ wípé àwọn ti jẹ́ o sí ọjọ́ tá a mú yẹn uh, kódà wọ́n jẹ́ kó di mímọ̀ fún mi pé gbogbo nǹkan tá a bá fẹ́ pátápátá làwọn máa pèsè fún wa bó ti ẹ̀ jẹ́ pé tẹ̀tẹ̀ pòpò tiwa náà wọ́n ti lómi inú tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó lè tó dé. yá ilé tí ó tún farapẹ́ ẹ rí i pé nígbà tí mo wọlé èmi pẹ̀lú àlejò kan ni. Fẹ́mi nìyẹn ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni ìmúlẹ̀mí ni ó kọjá ìmọ̀mọ́ ó lóun fẹ́ darapọ̀ mọ́ wa ó ní òun fẹ́ máa bá jẹjẹ òun fẹ́ máa bá jẹ mu òun fẹ́ máa bá jẹ sùn kí òun máa bá jẹ jí ó lóun náà fẹ́ máa ná nínú owó òun ò fẹ́ kówó máa ná òun òun ló ṣe lóun fẹ́ darapọ̀ mọ́ wa. owó ọmọ àjọ náà ìyá ọmọ àdájẹ <laughs> ṣẹ́rí ó yẹ ká máa jó ká máa yọ̀ ni ká máa dúpẹ́ nítorí pé nínú ọdún yìí kàkà ká pẹ̀dín ṣe là ń pèlé àtúnlé sí ni a ní pẹ̀dín mọ́ láéláé. báwo ni o mo lérò pé ti ka gbogbo ṣíṣe àti àìgbọ́dọ̀ ṣe fún ọ̀rẹ́ yín. Eh, mi ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ eh, bẹ́ẹ̀ ni torí pé gbogbo nǹkan ló ní ètò eh, a dẹ̀ pé egbò ní egbò ilé ká máa fi dá oúnjẹ kọjá orin inú ilé wọn ń ta o ẹni tó yẹ kó ṣe gbogbo ètò yẹn pátá òun náà ló máa ṣe. ẹ olórí ẹ ṣé ẹ wá pè kó wọlé. ẹ pẹ̀lẹ́ o gbogbo lékè o. ẹ rọra san. ẹ ò bá sorúkọ yín fún ilé ìkagbọ. orúkọ tèmi ni ọlọ́runfẹ́mi ajíbádé. ajíbádé. bẹ́ẹ̀ ni sọ. lágbára ọlọ́run wàá dé máa jíbádé náà ni. àṣẹ olórí ni o fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ wa. bẹ́ẹ̀ ni sà. ó bá wa lára mu inú wa sì dùn sí i nígbà tó tẹ̀lé jẹ́ pé láti ọ̀dọ̀ olórí ló ti wá wàhálà tèmi gan á dínkù torí mo lérò pé wọ́n á ti sọ ọ̀pọ̀lọpọ̀ nípa ìṣe àti àṣà wa nínú ẹgbẹ́ yìí ṣùgbọ́n mi ní sáláì fi ẹnu kan ìkan àbí méjì inú ẹ̀ ṣé ó gbọ́ mi yé. àgbọ̀yé alàgbà. wọ́n ní ìlú tí ò sí òfin àwọn ajunilọ ní kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ ṣùgbọ́n nínú agboolé tiwa yìí o òfin wà bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ̀ṣẹ̀ wà àwọn òfin wa rèé àkọ́kọ́ ijó inú ilé ẹnìkankan ò gbọ́dọ̀ jó ń ta. ẹ jọ kí ni ìtumọ̀ yẹn. ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo nǹkan tá a bá sọ nínú ilé yìí ó ti dáwọ́. ẹlẹ́ẹ̀kejì bó ti wù kó dàgbà tó tó gbó kùjẹ́kùjẹ́ tó bá rè síbi àgbáre àwọn ọmọ ẹgbẹ́ ló gbọ́dọ̀ ṣe ayẹyẹ kẹyìn fún ẹ sóyẹ ẹlẹ́ẹ̀kẹta ẹ̀wẹ̀ gbogbo owó tó bá rí nínú ẹgbẹ́ yìí ò gbọ́dọ̀ fi mẹ́ni kankan. bí wọ́n ń tẹ́sọ ló yé mi àmọ́ fífi owó mẹ́ni kankan bírú tí bàbá ẹni ń kọ́. mi ì sọ fún ẹ pé kó o fi owó mọ ẹnì kankan àní o ò fi owó mọ ẹnì kankan kódà kókó ní bàbá ẹ mi mẹ́tì bá tún pè tó súnmọ́ ẹ jù òfin inú ẹgbẹ́ wa ni wọ́n ti gbọ́dọ̀ yí padà tàbí olórí. simply you give your money to nobody Femi to nobody simple. owó ọmọ àjọ náà ìyá ọmọ àdájọ. làwọn alẹ́ ayé mi.

àìsàn kó tún máa kérora òtútù ok gbogbo nǹkan tí ẹ bá dẹ̀ rí mi báyìí wíwo báyìí lẹ́nu máa ń wo ẹ gbọ́dọ̀ sọ́ńtà ẹ gbọ́ àwọn tó nílẹ̀ yá fún yín ṣe awo ẹyà ẹ bèrè ètò. afaro afakan olórí ọ̀tọ̀ àgbà ọ̀tọ̀ ẹnu àgbà ló bí sí ń gbó sí ǹjẹ́ ti bèrè lọ́wọ́ àwọn ará bíi gbogbo ohun tó yẹ kán ṣe ṣán ti ṣe owó ọmọ àjọ náà ìyá máa dá nìkan jẹ. awo lẹ́yìn ọ̀rọ̀ kò tún sọ̀rọ̀ mọ́ ẹ má jà fàkókò ṣòfò. àwọn tó lè dá sí i. ọ̀làpadà sọ̀rọ̀ ẹ̀jẹ̀ àyà jẹ bí ọlọ́run kò bá ṣe ni ní àgbà a kì í fi agídí ṣe bí àgbà hmm. ipò àgbà ńlẹ̀ ń rè yìí o hmm? ṣùgbọ́n ẹ má mi kàn ẹ má fòyà ẹ má bẹ̀rù ẹ sọkàn bí ọkùnrin ṣó yín hmm. ó ẹ wọ yàrá oorunjọ́ mẹ́ta lẹ́sùn bẹ́ẹ̀ eriwo yà. àyàgbó àyàtọ̀ àyàjẹ. oríwo yà. àyàgbó àyàtọ̀ àyàjẹ. eriwo yà. àyàgbó àyàtọ̀ àyàjẹ. eriwo sì pé. eriwo sì pé. ó dàjọ lọ. ó dàjọ bọ̀. Àrẹ̀mú ni sà. ìwọ náà ń kọ́. ọlọ́run fẹ́ mi. ẹ jẹ́ orúkọ yẹn pẹ́ o. àṣẹ. ẹ Àrẹ̀mú gbégbá rẹ wá. gbé wá. kórìíre ó gbé ọ o. Àrẹ̀mú kórìíre ó gbé ọ o. ẹ tántàwọ èjì ń tọgbẹ̀rì mo ní kórìíre ó gbé ọ. ẹ̀yin awo igbá Àrẹ̀mú rèé o ṣé ká sí i. ah. congratulations. okoríire. okoríire. congratulations. Uh, àjẹpẹ́. ẹ ò káre ẹ Fẹ́mi ìwọ náà gbé tiẹ̀ náà wá. oríire ó gbé ọ o orí ẹni ní gbé ni nígbà tó rí gbé níbo lò sáwà oríire ó gbé ọ o ó gbé ọ sówó ó gbé ọ síre gbogbo ó gbé ọ sáìkú baálé ọ̀rọ̀ ẹ̀yáwó ṣé ká sí i awo kíre. ìgbà òfìfo. ojú àṣà kì í ríbi tàwòdì rọrùn wọn ní ojú ẹdán kì í ríbi nílédì ojú mi ò ní ríbi gbàgbàgbàgbà. ẹ ògbómọlélólúwo ẹ jọ kí ni nǹkan tá a lè ṣe sí i. ẹ rí dá sí kínni lè rí dá sí ẹni tó gbégbá òfìfo ẹ mọ̀ pé tá a bá mú kalẹ̀ báyìí wípé kó dìmùlẹ̀ dípò kó lówó yóò ya wèrè kan yìí ni ìbàjẹ́ ah, ọmọ lọ tiẹ̀. bá tiẹ̀ lọ bọ́ bá tiẹ̀ lọ bọ́ kò lọ bí kankan bàbá kò lọ bí kankan eléyìí eléyìí tó ti mọ gbogbo àṣírí wa ò <laughs> lọ sí ibì kankan tó bá tiẹ̀ máa lọ aláṣẹfì kan sí ẹ lábẹ́ aṣọ. oh yes. àwo ẹnì kan kì í tẹ̀tún fàájà o ẹ̀kan ojú abẹ́ ń kú tíṣe ò bá pẹ́ ni ẹnì kan ò ń pẹ́ṣẹ̀ ó yá ó yá ó yà wò lè ń sọ ọ̀rọ̀ lè ń sọ lẹ́nu tí ó dùn yìí ah, ah. Ah, wọ́n ní tí ẹ̀bì tí ò bá pa ikú mọ́ ó dẹ̀ máa fẹ̀yìn fẹ́ lẹ́yìn ẹ wo ẹgbẹ́ lánàá lọ ẹ̀kẹ́gbẹ́ wa ìjẹ́ o kò ń ṣe ẹgbẹ́ tó ń ṣèkà o. ọ̀rọ̀ ẹgbẹ́ àṣekà kọ́ oníkálukú wa ló mọ ìrìn tó ń rìn tí lè fi ṣúba bẹ́ẹ̀ ni ṣẹ́bi wọn wá ni ẹ̀kọ́ ní kókó ẹ̀ ní kọ́ alágbàdo wa ẹ̀dúró ṣé ẹ̀bí alágbàdo ni. àfàró. wo fi now fi ọ̀rọ̀ àfàró sílẹ̀ for now. ok Fẹ́mi wojú mi dáadáa lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí èmi ò lè san lọ́la o èmi ni olórí ìjókòó tó wà lẹ́yìn. o Fẹ́mi Fẹ́mi o yà bọ síta bẹ́ẹ̀ jẹnikẹni bá yẹ kó dúró máa dáhùn. o tó bẹ́ẹ̀ Fẹ́mi. mo máa lọ èmi ni olórí ẹgbẹ́ mi tó lọ báyìí. Fẹ́mi mo ní kọ padà Fẹ́mi mo ní kọ padà Fẹ́mi mo ní kọ padà Fẹ́mi ẹwọ ẹwọ ẹwọ ẹwọ ẹwọ o tó kẹrọ. èmi ò ní gba gbogbo ràkàtà yìí láyé o mi ì ní gbà kí ọmọ kan rí mi fín mo kọ̀ láyé tí gbogbo ẹ̀ bá tẹ̀ fẹ́ ríyàn fín á jẹ́ ọmọ Fẹ́mi ìjọ ọ̀nà bíi ọmọ àná tọ́ṣẹ̀ bíi ọmọ ọdún mélòó gan ni kúnlé fún rẹ ọmọ ọjọ́ wo ni kúnlé tí o bá sí ewé tó wà lórí iṣu tàfi bọ̀wọ̀ kọ̀ọ̀kan ọmọ ọjọ́ mélòó ni. ọmọ àárọ̀ yìí ni ọmọ àárọ̀ yìí ni mi wọ́n ṣẹ̀bi mi kódà wọn tẹ̀ tí dáwọ́ mi. má sọ fún ẹ pé má jèsì ni ẹ ah ó mà ṣe o tí o bá sí ọlá bàbá ẹ ìwọ ìwọ mo dúpẹ́ àbáláàrú ẹ èmi dúpẹ́ èmi dúpẹ́ ẹ sọ fún mi náà àwọn wo ló fẹ́ jọ láti yín ṣáwọn máa mú gbó àwọn ọmọ burúkú àwọn ọmọ tí. lẹ́nu ẹkún lẹ́nu mi máa jẹ́ kó fọlá pìtàn bàbá àlárọ̀ lẹ́pa. wàá wọlé kúnlé. ọ bàbá dé sílẹ̀. wọ́n ní wàá wọlé. wàá wọlé. ọmọdé ní filẹ̀ ọmọdé ní filẹ̀. ẹ mọ kò mí mẹ́rẹ̀ kí ló dé ṣe bá gbẹ̀gbẹ́ la pe gbogbo yín ẹ sì wá ń sọ̀rọ̀ bí èwe. mo fẹ́ kí gbogbo yín ó rí mi lé mi lọ́la. àwọn bàbá wa ní ọgbọ́n òkè ń tán láyé ká wá lọ sọ́run ọgbọ́n náà la máa tún dá ok. kúnlẹ̀ ìròrí wo ni tèmi yìí ṣé kò ń ṣe pé orí burúkú ni mo gbé wáyé báyìí. mi ò rí bẹ́ẹ̀ torí pé kò rí bẹ́ẹ̀ ah, máa gbọ́n ṣó mọ̀ pé ọjọ́ tí a gbin àgbàdo òun náà la gbin ẹ̀pà. òjò tó rọ̀ ságbàdo òun ló rọ̀ sí ẹ̀pà òun tó mú sí ẹ̀pà òun ló mú sí yangan sọ fún mi ṣé ọjọ́ kan náà lẹ̀pà àti àgbàdo máa wù ní àbí ṣé ọjọ́ kan náà la máa kórè àwọn méjèèjì ọjọ́ kan náà kọ̀ kò dẹ̀ kí n ṣe wípé orí ẹ̀pà burú nǹkan tó ń yàn wá látọ̀run nìyẹn ọ̀rẹ́ mi nǹkan tí mo sọ fún ẹ ni pé àsìkò ẹ̀dá ó yàtọ̀ síra wọn ó gbọ́ àsìkò ń bọ̀ ok ikú lónìí ọ̀rọ̀ lọ́la ikú òní òní já dúró jọrọ̀ ọ̀la ṣé ó dìgbà tí gbogbo ọjọ́ bá di alẹ́ tán ṣé ó dìgbà tí eyín ò bá ṣe jẹ tí n kó mọ́ àfẹ́ràn ẹja àtẹ̀dọ̀ ó dìgbà tí àgbà ò bá lè gbélé òkè mọ́ àfi lé ilẹ̀ ṣé ìgbà yẹn ló máa yẹ mí sí ni. Eh? Kúnlé. Fẹ́mi tí egun bá ti débi yé yù ó ṣetán tó máa yọ nìyẹn egun ayé ẹ̀ ṣetán tó máa yọ torí pé mo ti rí ọ̀nà àbáyọ míì sí ìṣòro ẹ̀. èmi àti àjọ máa ṣiṣẹ́ lọ́fíìsì mi. kí ló sọ. mo ní àjọ máa ṣiṣẹ́ ní ọ́fíìsì mi màá dẹ̀ máa fún ẹ lówó. mi. Mm but aròfin mà ni pé ẹ gbọ́dọ̀ fowó ṣàánú. owó tí mo fẹ́ máa fún ẹ ń ṣe owó àánú owó iṣẹ́ tó bá ṣe ni màá máa fún Kule, hm? I don't even know what to say. Oh, then it's better you say nothing. Ah, Sorry, oh, ni mo ìnira. I mean, thank you. You're welcome. Once a friend is always a friend. Thank you. jí ni mo sọ fún Dékúnlé mo ní ẹ̀jẹ̀ ló ń jẹ Dékúnlé nírọ́ ni mo pa ó ní epo lásán ni mo wá fẹ́ kó o dìde ńlẹ̀ kó o bá mi bínú sí Dékúnlé kó o bá mi dìírìdì àtàkìtì o àtàkìtì o àtàkìtì nígbà tó di ọ̀sán gààrà mo tún wá sọ fún Dékúnlé mo ní ẹ̀jẹ̀ ló ń jẹ ó ní kí n gbẹ́nu sọ̀hún ó lómi lásán ni mo wá fẹ́ kó bá mi dìírì dì ó tún di àṣálẹ́ gẹ̀rẹ́ mo tún wá sọ fún Dékúnlé mo lẹ́jẹ̀ ló ń jẹ kí n panu mọ́ ó ládi lásán ni mo wá fẹ́ kó bá mi dìde ńlẹ̀ kó bá mi bínú sí Dékúnlé kó bá mi fi àgbà hàn kó bá mi dìírì dìírì bá mi bàjà kó má rí iná mọ́ kó má rí lò kó má rí bá ti ṣe kó má rí ọ̀nà gbígbà kó bá mi bàjà kó má jẹ tiẹ̀ mọ́ kájí má jẹ tiẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni Dékúnlé o Dékúnlé o Dékúnlé o bó ṣe máa rí nìyẹn. máma jẹun kìnní rèé o ọtí tí o ní tí o ò ní tẹ́ o ò ní mọ̀ ní ráńgbà kankan ọkọ̀ lọ́wọ́ ara yìí o epo ní mu ọlọ́run níjọ́ mẹ́jẹ. àṣẹ àṣẹ òní tọ̀dọ̀ òní. òpònú èèyàn ló máa ń ní ohun tí mo fẹ́ wí. Oui òun ni ẹnìkejì mi ti wí yẹn àìmọye ìgbà ló jẹ́ wípé ibi tá a bá fojú sí ọ̀nà kì í gbabẹ̀ ẹ wo Fẹ́mi ẹ wo adúrú wàhálà tó ṣe lọ sílùú èbó àṣẹ nílé níbí òun lórí ẹgbẹ́ wa ọlọ́run ò wá fi ọ̀rọ̀ ẹ bú wa. àmín o. mọ́tò ló wá rà yìí o mọ́tò yìí ò ní dipò sí ẹ. àmín o. a ò ní gbé òkú ẹ sínú ẹ. àmín o. wàyí o àjọṣepọ̀ tó wà láàrin ìwọ àti ọ̀rẹ́ ẹ Kúnlé tó fi ń ṣe adúrú oore fún ẹ tó báyìí àárín yín ò ní bàjẹ́. àmín àmín àmín wàá ṣoríire o fẹmi wàá rí bá ti ṣe wàá rọnà gbígbà ọ̀rẹ́ ẹ Kúnlé náà aṣoríire àárí bá ti ṣe o àárọnà gbígbà. ẹ ṣàṣeyẹ kó nílẹ̀. àṣẹ. Ah. Oh yeah, yeah. ẹ come, come, come. Come wọn come kàn mú kàn wá. Mhm. tí ọba tó kí wọn. gbèfà burú ẹ gbèfà burú ẹ jẹ́ ká burú ẹ náà mú bẹ́ẹ̀. Mhm. congratulations congratulations. ó kórìíre náà kórìíre náà ní ìdìbò jẹ́ òun. Oluwaseyi, the company's accountant. You're welcome. Eh, a gbọ́ gbogbo àlàyé yín. Àmọ́ kí lẹ fẹ́ ká ṣe fún yín gangan? Ṣẹ́rí, nǹkan tá a fẹ́ ó pọ̀ kò lè tún wá pọ̀. Nípa lẹ́tà tẹ send sí wa ni, I mean, ọ̀nà owó lẹ lè bá a gbígbà, ọgbọ́n wo la lè dá sí. Ẹ wo, lórí ti lẹ́tà yẹn, ẹ má jẹ́ kí àwọn ọ̀gá wa kí wọ́n bá yín níbi. Ó máa di wàhálà ńlá o, ẹ̀yin náà gbọ́ nǹkan tẹ́ ẹ̀ sọ lẹ́nu ẹ ń produce oògùn ní company yín ẹ ní discover pé ẹ ní NAFDAC number ẹ wá ní wọ́n ti pa àwọn ah, ọ̀ṣẹ́ ní tì í wọ́n máa tì í. ẹ ẹ dúró ná ó ti di bí oṣù mélòó tí lẹ́tà ìgan ti dọ́dọ̀ yín. oṣù kejì nìyí. Ah, ah, just hear yourself ó ti late now láti bí oṣù kan sẹ́yìn no reply it's just like you're no longer interested in the business. no no no no no no kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ṣẹ́rí mg wa ló wà ní hospital in fact wọ́n sì wà lọ́sibítù wọn ti discharge wọn. see all these your excuses it's just like a medicine after death ẹ gbàgbé company yẹn ẹ gbàgbé so madam nǹkan tẹ́ ń sọ ni pé kò sí nǹkan kan tá a lè ṣe. there is nothing. Hmm, nǹkan kan dẹ̀ wà tẹ́ lè ṣe o. thank you ẹ ṣe ẹ jọ ọ̀nà owó nìyẹn nǹkan kan nǹkan ṣoṣo tó wà ní wípé mi ò bá suggest pé bóyá kẹ́ gbéjọba lọ sílé ẹjọ́ kẹ́ ní kí ni wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi wàrú sọ́wọ́ àbí kí ni wọ́n gbé jẹ tí wọ́n láti fi ti iléeṣẹ́ yín pa. ó dẹ̀ pé ọ̀rọ̀ tá à ń sọ kò yé yín ṣé rí àní MD wa wọ́n ní accident presently wọ́n sì wà lọ́spítù tẹ́ bá fẹ́ ká mú doctor's report wá. madam ọ̀rọ̀ tẹ́ sọ ó ti yé wa. accountant let's take a leave. ẹ báwo wà ní báwo kí ló báwo ló ṣe jẹ. ó tojú sú mi o lẹ́yìn ìgbà tí mo dọ́dọ̀ ẹ̀ náà ni gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ń bàjẹ́ fún ṣáwọn ayé ò ní máa sọ pé ẹsẹ̀ mi ni ò dáa báyìí. rárá rárá àwọn máa ṣe bẹ́ẹ̀ ló ń kọ bí ẹni tí ò ní gbàgbọ́ mọ́kẹ́ wò bó bá ń dùn tó ń dára látọwọ́ ọlọ́run náà ni tó bá tún wá kù díẹ̀ káàtó ẹ jẹ́ ká nígbàgbọ́ wípé ọlọ́run ló mọ ohun gbogbo òun náà ló sì lè ṣe ohun gbogbo àṣé bí ẹnu ìgbà tí ó dọ́dọ̀ ẹ̀ náà ni àránṣe díẹ̀ díẹ̀ ń wá. Daddy that same time nìkan bẹ̀rẹ̀ sí ń bàjẹ́ fún iléeṣẹ́ làwọn ìjọba ti ti pa yẹn ilẹ̀ ìjọba tó kọ́ iléeṣẹ́ kejì sí wọ́n ti wo mọ́tò tó tún lọ kó kẹ́míkà wá ìyẹn dànù sómi to even make the matter o lè tún wá lọ kólé àdáde ah, inú ẹ̀ wò náà ṣé ìyẹn wàá pọ̀ jù. ó pọ̀ ìrọ̀dà ó pọ̀ jù fẹ́ nìkan hmm. àmọ́ síbẹ̀síbẹ̀ náà àdúrà náà la máa gbàgbé kí ọlọ́run bá di. àmín o. Hmm. ṣé ó ṣáà ti gbọ́ ṣá. kò tí ì gbọ́ o ọlọ́run tí ì jẹ́ kó gbọ́. má jẹ́ gbọ́ kankan ò sí ń bẹ̀ mọ́ ẹ̀bẹ̀ ni kẹ́ ṣáájú kẹ́ bá mi bẹ̀ wọ́n ní mo máa rí mo ti rí wọ́n ní máa gbà mo dẹ̀ ti gbà ẹ ṣáà bá mi bẹ̀ wọ́n ẹ jọ. kúnlẹ̀ ṣe sùúrù àwọn olùhùn sọ̀rọ̀ ń pẹ́. àwọn ajúnilọ ni àwọn ajúnilọ àwọn tí mo ṣẹ̀tàn ọ̀gbẹ́bẹ̀ fẹ́mi yọmi láàrin oṣù kan péré gbogbo ayé mi dẹ̀ dojúrú pátápátá mi ẹ ṣáájú ẹ bá mi bẹ̀ wọ́n ẹ jọ ẹ wò ẹ ní sùúrù ọ̀gá o ṣe rí ewé kan ò ní jábọ́ lára igi kó má ní ìmọ̀ sí ọlọ́run nínú nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa yìí ó yé ọlọ́run. ó yé àwọn èèyàn náà ó yé àwa èèyàn dáadáa ṣe rí ìrànlọ́wọ́ kan tẹ̀lé ṣe fún mi ẹ̀ mọ́ ẹ ṣáà lọ bá mi bẹ̀bẹ̀ kán jọ kán darí jì mí kán jọ kán darí jì mí kán rò pọ́ ọmọ kékeré ni mi èmi. kúnlé kúnlé fara ẹ balẹ̀ ah, tẹ́mi bá wà à ń kọ́lé Tell me, dẹ̀ wà á tún máa the most important thing right now ni àlàáfíà sórí gbogbo nǹkan tó kù nǹkan kékeré ni níwájú olúwa. kúlé ẹ̀ máa ra rògbòn ẹni. èmi. ọmọ báyìí lọ ohun ayé o. nìkan ò ń jí apìrọ̀rọ̀ àbí kí ni gbogbo ilé ìtẹ̀wá ń ṣe ń sìn yẹn irú ẹ̀bẹ̀wò lẹ wá bẹ̀ mí ń sìn yẹn má yà mí wèrè. mọ́mì ah, ẹ̀yin àgbà náà lẹ pa lówe wípé tẹ́lẹ́jọ́ bá ti mọ ẹjọ́ ẹ̀ lẹ́bi kò yẹ kó tún pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́ i mean kúnlé ṣe realize pé òun ti fẹsẹ̀ kọ lọ́dọ̀ yín ló ní ká tètè wá bẹ́yìn. wo ọ̀rẹ́kúnlé pé mo bá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ẹ̀ ó sì fà á kékeré ó ní kò sọ́nà ń bẹ̀ mo dẹ̀ gbà fọlọ́hún ẹ̀yìn kí wàá ní gbogbo eléyìí tó wá ń wá tó wá ń bẹ̀ mí nítorí eléyìí ò yé mi o èmi ò ṣe o. Ah, kúnlé mi kọ́. ẹ̀yin kọ́ ẹ̀yin kọ́. Bàbá yẹn lọ, a máa bá nígbà kí eh, ọmọ kan rí mi fín mo kọ̀ láyé tí gbogbo ẹ̀ bá tẹ̀ fẹ́ ríyàn fín á jẹ́ ọmọ fẹ́mi ìjọ ọ̀nà bíi ọmọ àná tọ́jà bíi. ọmọ ọdún mélòó gan ni kúnlé fún rẹ ọmọ ọjọ́ wo ni kúnlé tí o bá sí ewé tó wà lórí iṣu ta fi ń bọ̀wọ̀ kọ̀ọ̀kan ọmọ ọjọ́ mélòó ni. ọmọ àárọ̀ yìí ni ọmọ àárọ̀ yìí ni mí eh, wọ́n ṣẹ̀bi mi ni eh, kódà wọn tẹ̀ tí dáwọ́ mi. má sọ fún ẹ pé má jèsì ni ẹ ah ó mà ṣe o tí o bá sí ọlá bàbá ẹ ìwọ ìwọ mo dúpẹ́ àbáláàrú ẹ èmi dúpẹ́ èmi dúpẹ́ ẹ sọ fún mi ná àwọn wo ló fẹ́ jọ láti yín ṣáwọn máa mú gbó àwọn ọmọ burúkú àwọn ọmọ tán níran. kúnlẹ̀ lẹ́nu ẹ. bẹ́ẹ̀ ni lẹ́nu mi lẹ́nu ẹ kúnlẹ̀ lẹ́nu mi máa jẹ́ kó fọlá pìtàn. bàbá alárò lè pa. wàá wọlé kúnlé. a bàbá de sinna. wọ́n ní wàá wọlé. bàbá wọlé. ọmọdé nu fílà o. ọmọdé nu fílà o. ẹ ẹ mọ kò mí mẹ́rẹ̀ kí ló dé ṣe bá gbẹ̀gbẹ́ la pe gbogbo yín ẹ sì wá ń sọ̀rọ̀ bí èwe mo fẹ́ kí gbogbo yín ó rí mi lémi lọ́la. wọ́n lé òun àbáyé lọ. àjọ mu omi àjọ jíkú àjọ jẹja kí ló tún wá fẹ́ fa sábàbí ilẹ̀ dídà ẹ dúró ṣé pé ọdẹ máa ń pa ọdẹ ẹgbẹ́ ẹ̀já yìí. ẹ olórí gbọ́ o sàkátà pàrà alàgbà síntọ́ o bí ó bá wá lómi kó wá lómi bí ó sì wá lẹ́jẹ̀ kó wá lẹ́jẹ̀ kí ni tó ń ṣẹlẹ̀ gan-an sọ fún mi ìwọ pẹ̀lú ta ni. bàbá adésínà igbákejì mi ni olórí mi lọmọlé ló yàn jẹ ó ní mo máa rí mo dẹ̀ ti rí ó ní máa gbà mo dẹ̀ gbà bàbá ẹ má jẹ́ kí n tàn yín jẹ ìgbé tí ayé mi ó ti dìdàkejì ara ẹ o kò yé mi mọ́ ẹ gbà mí o. Adésínà sá. Adésínà ni o bàbá Adésínà ni o sáàyè ò sínú orúkọ ẹ mọ́ o. kò jọ jẹ́ bẹ́ẹ̀ ẹ dúró mú sùúrù. aya ni mo ra o agangan ni mo rún òtólú àyàjímọ́ gírígírí oníbàǹtẹ́pẹ́lẹ́já tí bá ní jà láì fọwọ́ kan ni ẹ̀yin ìyá mi ayé o ẹ gbọ́ bó o lọ́hún ṣe rí pé <laughs> adésínà kọ́ adésínà kọ́ bàbá táwa ni ẹ gbà mí. Hmm, wọ́n ní bí ọ̀rọ̀ kọ òkè tó kọlẹ̀. ó níbi àágbé ká. <laughs> kúnlé yọ mi báyìí yọ mi báyìí dìde. kátàmbárí kátàmbárí wọn fi bọ àlàlí ìbáǹdà àgbà kan gbọ́kàtàfíà ó ń fọ arangali lékeleke alálùfáà ẹyẹ bàbá jẹ́ ìtẹ́ni awẹsẹ̀ ìtẹ́ni ìtẹ́ni àní àtẹ́mọ́lẹ̀ mọ́ yàn án oníbàǹtẹ́ péléjà ti bá ní ìjà láì fọwọ́ kan ni. bàbá torí tá a bá ti rí a máa ń ṣe kí ni a máa ń ṣàwùsè ni ọlọ́run ó kò bẹ́ńbẹ́ sá fáwa ní nǹkan ká máa ṣe kí ká máa lọ má jojú àwọn tiẹ̀ kó ṣe kí kó yàwó fáwa. you are too much you are too much forward ever, backward never. ẹ ó yá let's go i can shout. ìyẹ́kẹ́lẹ́ náà lè tó yín náà ẹ má bọ̀. ó ti pọ̀ jù ó yá let's go wàá wò sórí bó ṣe wà ń lọ ẹ̀ wọ́n wá ń ṣayé lọ àwọn tẹ́ máa ṣe kí wọ́n máa máa ṣàgolódé pọ́tálì. bàbá bàbá bàbá bàbá ọlọ́run ọlọ́run bàbá chọ́pọ̀ àwọn bá dùn ẹ̀. ó ti pọ̀ jù let's go let's go let's go let's go. ṣé. bàbá mo gbé. o tí ì gbé o ì gbé rárá. fẹ́mi pa mí. ṣe ṣe bí wọn náà rí báyìí ebo rí àbó rí o tá a fi pilẹ̀ ẹgbẹ́ yìí àbó mòfin ẹgbẹ́ yìí ẹ́n ah ẹ̀ Adésínà náà gbìyànjú ṣùgbọ́n ọ̀gbọ́n báwọn àgbà ṣe wí. Eh? tán ní àgbàyẹ̀kúyẹ̀kú orí ìgbà ìgbà òwú àgbàyẹ̀kẹ̀tẹ̀ sọ̀kalẹ̀ dífáfọ́ lọ́mọ àwáyé èkú ikú wa wọ́ délé kọ̀ bọ́ òfìfo àgbè ẹ mọ̀ kú àrìnà òfìfo àgbè mọ̀ hmm. ṣe o ìwọ ló fọwọ́ ara rẹ síra rẹ fẹ́mi ti bá ọ ná nínú owó tí ò ṣiṣẹ́ fún ọ ló gbé. bàbá ìjọ kí ni mo lè ṣe fún kí lọ́nà àbáyọ. kò sí sọ́nà àbáyọ kan ẹnu kí Fẹ́mi ọmọ kọ máa lówó lọ́ntì ẹ̀ kọ máa jayé orí rẹ̀ lọ kí wọ́n sì máa jìyà lókù ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ kan ò ju pé ó dọjọ́ tí Fẹ́mi bá rí ìwàlẹ̀ àṣà kó tó lè níláárí tí Fẹ́mi bá sílẹ̀ bóra bí aṣọ onígbà Fẹ́mi bá kú kó tó rọ́nà àbáyọ. bàbá ṣe pé àfi tí Fẹ́mi bá kú lèmi tó lè rọ́nà àbáyọ ni màá tó bẹ̀rẹ̀ sí ni màá ṣòyò padà. àbáyé lọ ó ti lè òun ká lọ látọ̀ kò sẹ́ni tó kú ta sílẹ̀ mọ́rí kó ò lè jẹ́yàn mọ́ wọ́n ní tó bá ṣì wà lókè èèpẹ̀ mi ò lè níláárí mọ́ mo bá fẹ́ kó o mọ̀ wípé ẹ̀yìn ẹni má ti níláárí wo òní olónìí <laughs> òní olónìí ẹlẹ́kọ̀ọ́ra polówó lórí ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tí ó bá fi di aago méjìlá òru ẹni wọ́n á ti máa sọkún lé ẹ wọ́n á máa gbọ́ràn wọ́n á máa tálíkà èmi máa lówó mi lọ torí pé kí ni èmi ni mo lówó mi ìwé ikú ẹ̀. ó ti lè wù ká lọ látọ̀ ká gúnyán láyé ó dẹ̀ dídán kó lọ gbọ́bẹ̀ lọ́rùn nítorí pé kí ni ọ̀sán gbogbo báyìí la máa ń gbọ́ kú aró ọ̀sán gbogbo báyìí ni àfọ̀n máa ń wọ̀ ọ̀sán gangan náà ni òru máa ń gbòde bẹ́ẹ̀ ni kò rí ikú ẹ̀rẹ̀ o. kí ló dé Kúnlé má pa ọ̀rẹ́ rẹ. ẹ wo mo máa pa ọ ikú ẹ̀gùn rẹ̀ lọ́wọ́ mi mi ṣe nípa ẹ ẹ tó yẹ pé iṣẹ́ ni mo pè yí pé kó wá jẹun tó gbá èmi lọ́wọ́ mu ṣé mo pè yí pé kó wá dá sétò ilé ayé mi ni tó wá da ogbó ẹ̀rú èmi mo lékun sí fẹ́mi fẹ́mi lé sèbésí mi ẹ wá ní kí n má pa ọ. Hmm. ó mà ṣe o ìwọ ò mọ̀ wípé ẹni sọ èkùrọ́ lu ẹlẹ́dẹ̀ ni ṣé kò mọ̀ pé oore ńlá lòun ń ṣe fún ẹranko ohun tí fẹ́mi ṣe fún ọ̀hún ọ̀run àpáàdì ló gbà lọ́wọ́ rẹ̀ àbí kí ni àǹfààní ẹni jogún ayé tó wá pàdánù ọ̀run nígbà tó bá gbé ilé ayé tán tó wá rí ọ̀run lọ mọ́ ọlọ́run ò ṣègbè wọn ló fi ní kó o tètè wẹ̀ mọ́ kúrò nínú èérí nì. Kúnlé ló pe ọ̀rẹ́ ẹ̀ Fẹ́mi kó fà á mọ́ra kí ìjọ máa rí tọ́rọ́ kọ́bọ̀ tẹ̀ ń rí ó mà sàn ju gbàǹdù tí ò lọ́rùn lọ ohun ayé ó sì di dandan kó báyé. wo ayé abayé lọ.